هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal hafizahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká inna alhamdulillah nahmaduhu subhanahu wa ta'ala ونستغفره ونتوب إليه ونتوكل عليه من به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tó ń kí ìfẹ́ ọjọ́ ìfẹ́ ọlọ́run ọba ọlọ́run ọjọ́ ìfẹ́ ọkàn ṣoṣo ní ọlọ́run ọba náà ọmọ ọba tí ó ní àṣẹ ayé àti ọ̀run lọ́wọ́ bó bá ṣe òun náà ní ọlọ́run bá ṣe ṣe ọlá. wà láyé ìmọ̀dá oríṣiríṣi àwọn ìpè ayé tẹ̀wá kan wò fún lọ bó ṣe ń lọ yìí ọlọ́run ọba ló ń darí ẹ̀fọ́ tó ń jọ kó lọ bó ṣe ń lọ. alábòrè máa ń ha mí dúró lórí màdá ìfọ̀kúrò máa. torí ẹ̀ sábà fẹ́ ẹ̀dá òkú yìí bí kìí ṣọba tó jẹ́ kẹ̀dá máa rí nǹkan ṣe. wọ́n lámúlẹ̀ mọ̀ láàmì bọ̀wọ́ máa dá ìṣòkú lọ tọ́lọ̀ ń bá lo ẹnìkan fún ẹ tó jẹ́ kó òun ló jẹ́ kó oríṣẹ́ òun ló jẹ́ kó láǹfààní àti máa rọ́ mú lọ sẹ́nu kọrí gẹ́gẹ́ bí ẹni sábà lè kó tó tọ́ fún wáyà láìmọ̀ rẹ̀ ṣùgbọ́n má gbàgbé ẹni tó jẹ́ kó kẹ́lì yẹn lè ṣe ìpinnu náà fún má gbàgbé òun ọlọ́run. àlàyé ló sáré tó ìrìn wàlàdà ìṣùkú ló wá. torí parí tó lè ní àti ọba tó jẹ́ kẹ́ẹ̀dá ṣe ń pèsè fáwọn fáwọn. wọ́n lè ṣe bí ìgbàrúra ìgbàgbọ́n. torí pé ń tọ́lá ọbẹ̀ ọba fún ẹ̀yà gbogbo fúnni fúnni láyé kan lè rí ni fúnni nǹkan. adúpẹ́ fọlọ́ọ̀bá náà tó tó máa yìn tó tó máa dúpẹ́ fún nígbà ìdẹ̀kùn àti nígbà tí nǹkan bá tún lè kókó ní ojú ẹja. à ń kẹrẹ̀ra Àbẹ̀lá àmà kó jẹ̀rọ olùgbẹ̀rẹ̀ ìpínlẹ̀ lọ́wọ́ àtàríkù dáadáa rẹ̀ fún ọ̀rọ̀. Lẹ́yìn ọ̀fẹ́ àti ọ̀fẹ́ ọgbà ti sọ́nà ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ alẹ́mọ̀ọ́sọ̀lá akíwọ̀gbọ̀ olùgbẹ̀ wa lákèjá bẹ̀rẹ̀ tẹ̀ tí ń gbọ́ wa. ní ẹni àti ìrìjà rí wọ́n ti rí, ẹ má sọ́rí yẹn sọ́rí ìjà. Ṣẹ́rí ń ta ṣe tó bá bọ́ sáṣìṣe tó wá látọ̀dọ̀ àwọn olórí wa àbí kìí ṣàṣìṣe àwọn arúgbó àṣìṣe ẹ má jẹ́ àti máa dẹ́ṣẹ̀ ìdámọ̀ síra wọn lọ́rùn ń tà tẹ̀lé tọrọ wá fi orí bó ṣe rí pa àti ń gbà rẹ̀ lónìí òun náà làṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run tó ti yẹ báyìí ẹ̀hẹ́n bá ṣe ń gbẹjọ́ rẹ̀ kiri ń tó lórí bá ń ṣe lọ́wọ́ inú ẹ̀ gbọ́dọ̀ pa kó máa rí àlébù rẹ̀ kó máa kálé ní méjì lẹ́ta lẹ́rin torí ìdí èyà rí pọ́pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ gborí facebook kan ẹ wọn ọ̀rọ̀ṣù yẹn wọ́n ti rí wọn ọ̀fẹ́ sọ ni wọ́n kọ́ pé saudi ni gbogbo lè ní ìsìn mọ́ tó pamọ́ fún yìí ṣé wọ́n fún ara ẹ̀ tó bá ti rí fún ara ẹ̀ dákẹ́ torí ìdí èyí à ń tẹ̀síwájú lónìí ní ìtafín palẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa mọ́ fún ti tí à ń bábọ̀ lánàá tó fẹ́ bóyá tó ìdánilẹ́kọ̀ọ́ náà tó sì ń tẹ̀síwájú lọ́la lẹ́yìn ọ̀la náà tó sì ń tẹ̀síwájú pẹ̀lú àmì ọlọ́run àwọn tí a bára wa fẹ́ nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pọ̀ ìta tó fi ń kan mọ́ fún wa lánàá ọ̀nà níbi tá a bá dé nípa ìgbára lọ́lọ́run ìgbàfọ́lọ́run lára ìgbàfọ́lọ́run gbogbo ohun tó wá wá jẹ́ okùnfà lílà sí àbílà láyé kákànrí àwọn kan náà gẹ́gẹ́ bí okùnfà lásán káwọn wá sọ ẹ̀dá tọ́lá àwọn bá dá káwọn wá gbé wọn sípò ọlọ́run. wà máa lọ́nà aláàtà wá tààlà aláàlá ọkọ̀ dẹ́gbẹ̀dá àti àrùn ìṣòro lánàá Ọlọ́run bá ń sọ fún nínú Al-Qur'ani ọmọ ìlànà aláàgbàjáwà tìlà àlàwọ́. Ọ̀rọ̀ táwọn ẹni tàná sọ iná ló yẹ káwà sí nínú máa wí o. Ọmọ ìlànà

tẹgbára lè ọ̀lẹ́gbára lọ́lẹ̀. àlànàtà wá tẹ́lẹ̀ àìlàlọ́. àkàrà ẹ̀dá fún ọ pé ọ̀lẹ́ ni wọ́n ọlọ́run lálágbára ọlọ́gbára nìkan náà ló yẹ kó lẹ́gbára. wà má lànà àwọn tí wọ́n ti kú tó lè wọ́n ní wọ́n náà máa wọ́n mọ̀ ìlànà ọba tí ìwá ní kú láíláí kí ló tó ìwá gbára lè kú wọ́n tó ti ló ń gbára lè kú wọ́n wọ́n aláàmẹ́tàwà tààlà aláàlá ọjọ́ táwọn ẹ̀fín wọ́n agbára láyé ọ̀lẹ́ nìkan náà Tọ́lá bá ní afẹ́rẹ̀ tó fẹ́ ká ṣeré lánà ó ń bèèrè lọ wọn ní káàrí lọ. Látàwà tàbí àlọ́wà. Ní rí tàná ń bèèrè bẹ́ẹ̀ lọ ara wọn. Aláàbìtàwà tàbí àlọ́wà. Kí ló sàwọn táwọn Ọlọ́run dẹ̀rẹ́ olójá mọ̀nà bá ṣe mọ̀nà. Àpàdé hádà náà ìgbàdé. Olóṣèwáléèyàn bó ṣe ṣèwáléèyàn yìí. Àpàdé hádà náà ṣe bùnà ní. Ọlọ́fun wa lórí kèrékè ara, ó fún wa létí, ó fún wa lójú, ó fún wa nínú, ó fún wa nílẹ̀. Ìbáná ṣubú lànà. Ó pàṣẹ ìṣe oríṣiríṣi bẹ̀rẹ̀ sí complain. Pàpàdé ládà àárín ìjọba ní. Ẹ̀rí ikẹ́ ń lò ń pàtẹ́ ń lo káàdì ní ìsìn. Ẹ̀rọ tó wá rẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ náà bá ní lẹ́bá fi ń lo owó tẹ̀bí ń sọ owó ọ̀rọ̀ tẹ̀ ń sọ. Pàpàdé ládà àárín ìṣubú lànà. Bọ́lá tá à ń sọ owó ọ̀rọ̀ tá ń gbọ́. Bọ́lá tá à ń sọ owó ìran tá ń wò tálákà rẹ̀ ká. Wàmá lánà alánàta wà tàlà aláwọ̀ ìwà pàdé àdáná ṣubú lànà. Bọ́lá ń bá wá gba ojúlọ́wọ́ èèyàn kò sẹ́nì kan láyé tó lè fún ojú náà. Wà lánà síbi ìrọ̀lùmọ̀ alánà ábẹ́ ìtìmú náà. Àbẹ́rẹ́ aláàrẹ̀ ìrọ̀lùmọ̀ta wà tàbí ìrọ̀lùmọ̀ta wà tàbí. Ìjọ́sìn fọ́lọ́run tàná, ọlọ́run àdìjọ́ náà tàná, ọlọ́run síbi ìrọ̀lùmọ̀ wá ń sọ fún àwọn tí wọ́n jọ ń lògbà láwùjọ táwọn eléyẹn jẹ́ ẹni tí ò ṣe tọ́lọ́run. wọ́n ní àwọn máa ṣe sùúrù. aláàmà àgbẹ̀ ìtì lórí pé oṣù táyé nǹkan ti kàn wá eléyìí náà mo fi ń pàṣẹ mẹ́sẹ̀jì fún gbogbo ẹ̀yìn wáyà mi mùsùlùmí ẹ jẹ́ gbára lọ́lọ́run skul táyé wà ṣé orí bá ṣe ń tẹ̀ láàmú nílé ìwé ẹ̀ tó wọ́n ti ń pè ní fanatis oríṣiríṣi orúkọ tí kìí ṣe tiẹ̀ ni wọ́n fi ń pè ẹ́ wọ́n ń pè lẹ́lẹ́katakítí torí olóòṣòkú ní ẹbí wọ́n ti sọ lóríṣiríṣi orúkọ torí ìbá owó bẹ́ẹ̀dẹ̀ níbi Lànà ìfúnlé ọ̀rọ̀ Má torí rẹ̀ kí wọ́n náà wá compromise. Ọ̀là ọ̀nà àwọn torí tó wọ́n bú ọ̀hún ṣe ń ṣùta ẹnu àbí ṣùta ara kí wọ́n náà wá lọ darapọ̀ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ tí ò dá. Lànà sọ pé yóò ti ẹ̀já ọ̀dẹ̀ yẹn. Ìwà torí ọ̀wá nítorí ẹ̀ torí ẹ̀nà wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí jálè torí ẹ̀nà wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí máa hù àbàjẹ́ torí ẹ̀nà ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí máa wọ̀wọ̀ sí wọ̀. àlànà sí lè rọ́ta ìlànà méjì náà. torí ẹ̀nà wọ́n ṣe wá rí ká ah, tó bá gbọ́nà táwọn èèyàn fi ń méèkì owó láyé rèé ẹnu ti pọ̀jù ebi ti pọ̀jù èmi náà bá máa bá méèkì ẹ̀ bẹ́ẹ̀. àlànà sí lè rọ́ta ìlànà àgbà ìkùnú náà wàhálà wọ́ọ̀ jẹ́ kí ìfarani táwọn èèyàn bá ń fara ní ẹ lórí pé òjò tọlọ́run òun ṣe tọlọ́run bájẹ́ kó mú ẹ kúrò lójú ọ̀nà tọlọ́run. àwọn olùfẹ̀yẹ tẹwàtẹ̀lì mọ́tàwátì mú mi. ara ẹni tá à ń kọ́ ṣe pé ká wà lùjọ́ náà pẹ̀lú wọn ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ à ń tù yìí o. báyìí tẹwàtẹ̀lì mọ́tàwátì mú mi. nílò ọ̀rọ̀ ọlọ́run ni gbogbo ẹni tó bá fẹ́ gbára lé tí ò ní padà wá ṣubú lulẹ̀ yakata ọlọ́nìkan lẹ́ni náà ń gbára rẹ̀. wọ́n yẹ jẹ́ kí ìlànà ayé jẹ́ àìlàrí mọ́kọ̀rọ̀já. ọ̀rọ̀ náà kéré ẹ̀yà ọ̀tẹ̀ ń tajà. wọ́n yẹ jẹ́ kí ìlà. ó jẹ́ bàbá wọn níṣẹ́ wọ́n yẹ jẹ́ kí ìlà. ó wọ òṣìṣẹ́ ìjọba yìí tó ń kàn sára rè. wọ́n yẹ jẹ́ kí ìlà. wọ́n ọlọ́mọ bó ṣe wá ìbá olùwọ́nà tí wá bẹ́ẹ̀ rí tí ẹ̀ sí. Màmá yẹ tẹ́kìlá. Ọlọ́run bá ní gbogbo ọdún tó wá sí dára lóhùn ọlọ́run tó páyà ọlọ́run. Ìgbà ńlá ọjà. Ọ̀nà ọ̀nà tábàyọ ti ń bá dé bá ẹ̀dá nínú gbèsè ayé rẹ̀. Yẹ́gbẹ̀ ńlá ọjà. Solution sí problem ẹ̀dá láyé àkọ́kọ́ nú ẹ̀ lọ́dún. Ńlá ọjà. Láàárín kó páyà ọlọ́run. Wọ́n yẹ láyé tẹ́sí. Ọmọ náà tó bá ti páyọ̀ òun á mú ọ̀nà àbáyọ dé bá nínú ìgbésí ayé rẹ̀. Ọyá rọ́ṣọ̀ bàbá. Bákan náà, òun náà tún pèsè jẹ́ ẹmú rọrùn fún, min haifula ya ibi tó ń gbò sí orí kan rẹ̀ sí. Min haifula ya Àní tó bá dé tọ́lọ̀ nǹkan rọrùn fún. Ẹ̀rí lúkọ rú min haifula ya جعلته سهلا وأنت تجعل الحزن شئت سهلا Tí Mùsùlùmí bá ń ṣeré náà tí nǹkan bá nira pẹ̀lú ògbò ọlọ́run tó bá gbára ọlọ́run lóòótọ́ ò. Ẹ̀rí tó bá wù mí ní àìsàn láyà àjẹ́ ìgbìndé sí ọ̀fọ́sẹ̀kùn ìta sọ ìtí òfògùnkùn tó bá ṣe àìsàn ló ń ṣe. Wàyà àìsọ́pàá ní mi ní àìsàn láyà àjẹ́ ìgbìndé. Ọlọ́run máa pèsè fún níbi tó ń gùn ọ̀tẹ̀ ìgboro kan. Bàmí ìyàjẹ́wọ́ tẹ̀lé àìlà lọ́ọ̀ Ọlọ́run ṣáṣíbọ́n ọlọ́run ọlọ́run bá tó. Ìdí ẹlò ní ìmọ̀ sọ́lọ́run lójú ètì, ojú ètì ń tẹn tó bá dé tọ́lọ́run. Sọ́lọ́run lójú ètì, ẹni tó bá dé tọ́lọ́run kì í ṣẹ̀sí. Sọ́lọ́run ló ń ṣe àdúrà ṣíṣe kì í ẹ̀ sáyà. Sọ́lọ́run ló gbẹ́kẹ̀lé ló gbẹ́dúlé tó bá fọ́lọ̀ ń bá ní àwọ́kọjá tẹ́nìkan lè bàjẹ́. Ìrọ̀mẹ́yìn yẹ́ta wá wọ́n wọ́n àwọn Wọ́n tẹ́lẹ̀ àìlàmọ́

يتوكل على الله فهو حسبه ترين تعال جنوبا يمجد تشطيه وابدفر على رمو يبلى رسيل الله فمن يتوكل على الله فهو حسبه وقال او مبالا وبرس ذلك اكي يوانها وبتوك هو ابرهبك ومن يتوكل على الله فهو حسبه اكلا نوبر من الله kìí ṣe ìlànà títí wọ́n sílẹ̀ fáwọn tí wọ́n ń ṣe léyìn. lọ́lọ́rọ̀ bá lè bú ẹ̀mùrẹ̀ yìí. aláàbálọ̀ ọlọ́run nìkan ṣe lè wọ́n ní kápá àti mú ọ̀rọ̀ ẹ̀dá débi tó fẹ́ dé. lọ́lọ́rọ̀ bá lè fún rẹ̀ náà lónìí wọ́n ní àdúrà táwọn kan ṣe àwọn làwọn kú Ah, irú ìfọkúsọ ọ̀rọ̀ owó rí a àtẹ̀yìn tí àwọn àwọn pé òwà gbà ṣe ògbà ìdì mi láháúlà lápọ́tà òwà ló ń ta àpópọ̀ àjọ àti ọ̀dọ́ àkáǹtà àwọn ṣèkù ló ń bọ́ sí nítorí kíni ìbẹ̀lẹ̀ ti gbẹ́rù ọlọ́run ti gbogbo pátá ọlọ́run ayanjú rẹ̀ kálukú ní ní lọ́wọ́ ọlọ́run الذين آمنوا وعملوا الصالحات الله أبانا عطنا الظلام قالوا ددو وعملوا الصالحات واسساري وكن وانبايا لنبوئنهم من الجنة غرفا تجري تحت بها النار خالدين فيها Ọlọ́run wọ́n á fi àyè kalẹ̀ fún wọn nínú àlìjánà. Àlìjánà tákìrì mọ́ bèé máa ṣùn lábẹ́ rẹ̀. Khálidin fiha. Ọlọ́run ti wá wọbẹ̀ bí a bá wọná opportunity tí wà fẹ́ tó wọná ipé sì lè rálìjánà ọ̀tún bá dé lùsí lọ. Khálidin fiha. Ó kàn lọ jẹ̀yà jẹ́ ẹnu náà ni. Khálidin fiha. Bàbá ti wà àlìjánà yàn kí wà àlìjánà kó jáde má. Khálidin fiha. Kò sí pé ó ti wà àlìjánà wá tí wọ́n bá ti kó dẹ́sẹ̀ kan tí ò tí jẹ̀yà rẹ̀ bí. Sọ́ra wọ́nì bí ìdí ha. Documentation tọ̀dọ̀ ọlọ́run ìdàbí tọ̀dọ̀ ẹ̀dá. Tẹ́sán lè lọ ní fẹ́kì rìfẹ̀tì kó fi gbàṣẹ́. Báyìí di ìdí ha. Kò sí ilé ilé ẹlẹ́dẹ̀ ọlọ́run tó tó mọ́ ó ti parí. Báyìí di ìdí ha. Gbogbo bá ṣe ń pariwo computerize àti computerize gbogbo ẹ̀ láyé lónìí gbogbo ẹ̀ láti bìtítì ṣì ń lọ. Akẹ́sìtì ti ṣì ń lọ ní gbogbo àwọn fíṣíìsì káàkiri. Àìmọ̀ ogójì wákàtí bó ti kúrò lẹ́nu iṣẹ́ lẹ́nu ọdún ìgbàsára rẹ̀. lẹ́nu bá wí ànàhún ìjà náà ti gbọ́n àfáwọn tẹ̀jẹ̀rí ni ó ta àti mẹ́lẹ́nà àrùn fàálẹ́dì ìrìn ha. àmọ́nu Fọ́nà àtún wọ́n ṣe sùúrù láyé ni ọ̀. Ọlọ́rin ìjábáwò rẹ̀ ni wọ́n fara dáláyé wa. Àlára bí hìbì àtàwà kálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn ni wọ́n gbójúlé ni wọ́n gbẹ́kẹ̀lé ni wọ́n gbára. Wọ́n láàrín ìrìn àtàwà kálẹ̀. Wọ́n ti sọ fún gbogbo wa lọ́kùnrin lóbìnrin wa ẹjá gbára lọ́lọ́run jẹ́ ìgbà lámìyànṣín amúrọ̀rùn làṣáòfà yànṣín ọjọ́ gbàgbé pé sábáǹfà kankan lónìí tí ó bá ìfì ìtura wọn tó pàpẹ́ra wọn ìgbà lámìyànṣín amúrọ̀rùn làṣáòfà yànṣín ẹjá kámọ̀ ìpé gbogbo ń ta fẹ́ kọ́wọ́ wá bà tá ti ṣe wàhálà tá ti dààmú àti ìṣẹ́ wà

tó le tó le tó le kòkó nínú ìgbà lòmínà wá padà wá bọ́ sílẹ̀ ọ̀run. tẹ̀mọ́ ọ̀húnbìnà àyà ìgbàlagbà ìbò bí múnà bá. gbogbo àwọn sẹ́yìn wò lónìí tá ẹni tó dàbí ìgbà tí nǹkan ṣe nìyẹn fún tẹ bá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ wá rí yìí. tẹ̀mọ́ ọ̀húnbìnà àyà ẹlòmíì tẹ́ ń wò lónìí pé ìgbàlagbàjá òun àmọ̀ mí ní ilé òyìnbó náà àmọ̀ mí ní Saudi. Tẹ̀mọ́ olúbìnrin yẹn ìyá mọ́ bá bèrè lọ́wọ́ rẹ̀ òun náà rí sọ. Ẹnìdé ìdìbí náà. Ìgbà kan sọ́fà sẹ́yìn tí ò ṣe sọ. Ẹlẹ́gbẹ́ ìbòbí náà. Ìrè kọjá lọ bá wa. Bàbá lè kùnà ẹlẹ́gbẹ́ ìbòbí náà. Báyé ṣe ń bọ̀ tó ń lọ táwa pamọ́ sẹ́yìn níta ń lo àná. Bàbá ìbòbí náà àní tó wà lọ́la pẹ̀lẹ́ nìkan. wà fọ́ọ̀lì kùnà àdẹ̀rọ̀ bí máa sáyà tó lè fi wà fọ́ọ̀lì kùnà àdẹ̀rọ̀ bí máa sáyà Báwọn bá tó dára nìkan ló mọ́ tó bọ̀ wá ṣẹlẹ̀ tó nìkan fún wa lọ́la. Bẹ́ẹ̀ máa bọ̀rọ̀ ló wà bí ara rẹ̀ pẹ̀ tí wàá ti bára rẹ̀ lọ́la. Wọ́n náà jáde gbogbo àwọn wọ́n padà bára wọn nípò ńláńlá lónìí gbogbo àwọn àbàjẹ́ tí wọ́n ti wù lánàá àrùn náà bá wọ́n wù jáde títà ṣé wá da kórúkọ jẹ́ náà tó kó àjẹ́ tó tó wá lọ́wọ́. wọ́n ní kùnà àdẹ̀wádìí máa tayọ̀ kú nú. ẹ̀sìn tí máa sábà fọ́nà jẹ́ Àwọn ọwọ́ ọlọ́pàdé yìí lọ́nà tó bá rówọ́ náà tán kọ́ kí ló wẹ́ bẹ̀rẹ̀ bí kí n ṣe yìí. Wọ́n fẹ́ rí bẹ̀rẹ̀ táwà yìí, àwọn èèyàn tẹ̀ nídìí yìí Wọ́n àwọn èèyàn yìí lówó nìkan ni wọ́n fẹ́. Alhamdulilayi Agbọ̀nrún. Ilé orúkọ ṣe ń jí nínú ayọ̀ yìí. Báyọ̀ Sílẹ̀mù ìlú Alhamdulilayi Agbọ̀nrún. Máa fẹ́rẹ̀ kọ́ rẹ̀ fọ́lọ́ ní gbogbo ìgbà kó máa tán ẹ̀dùn ọkùnrin fún. Báyọ̀ Sílẹ̀mù ìlú Alhamdulilayi Agbọ̀nrún. Ààrẹ Mọ́ndé Tọ́sí ìbẹ̀rẹ̀ títí máa gbá Má gbàgbé pé lẹ́yìn ọjọ́ ọdún tí ìṣọ̀lá, ààrẹ mẹ́fà ní ìpín bẹ lẹ́yìn ọjọ́ ọdún, ìtàmọ̀ sí Tùṣàwàl. Eléyìn náà bá kó fòpin sí olè Àṣìràmí ìsáàdì ilé láyé àmọ́ àwọn ẹ̀rọ bá fi yàndà láwàrí rẹ̀ fọ́lọ̀ táwọn yá tó kókó wá dá ẹgbẹ́ tó ní rárá. Ìbá àṣìràmí ìsáàdì ilé láyé àmọ́ àwọn wọn kó wá gbà ilé kó lò ní rárá. Àṣìràmí ìsáàdì ilé láyé àmọ́ àwọn tó wá gbà sí sí ó náà sí kàkà. Àṣìràmí ìsáàdì ilé láyé àmọ́ àwọn wá gbọ́gbó náà ọ̀fẹ́. Wọ́n ní kó tún ká lọ lórí òkè

gbogbo ìṣòro tó bá ti ń débẹ̀ dáláyé àlejò tó wá ní tí wọ́n náà bá ti wá lọ tẹ̀lé lánàá èṣù àlejò lè má ti kùgbọ̀ o àlejò ọ̀ràn ló máa ju ṣùgbọ́n tó bá gbọ̀nà ọ̀dọ̀ tọ́lọ́run àlejò tó dé ìtọ́ wọn sọ fọ́lọ́ pé irú àlejò báyìí ìfẹ́ ní wọn. Àléékà aláàrọ̀. Àrírí ẹni tọ́jà jẹni tó ṣègbọ̀nsẹ̀ kan tó wá tún mọ́ ìtọ̀ tó tọ̀ tó tó àfi ń ṣọ̀gbọ̀nsẹ̀. Torí ìdí èyí, ẹja gbára lọ́lọ́run. Tọ́lá ni ẹja máa ṣe, ẹ má jẹ́ àárín ìlànà ìṣú. Ẹja dúró ká mọ ń pa àtórí rẹ̀ wá sáyé tí ń ṣègbọ̀nsẹ̀. Ìta rẹ̀ àbẹ́lá ń péjọ ọmọṣẹ́ ìṣàánú wa ẹgbẹ́ ń pẹ́ ilé ìka fi parí rẹ̀ lónìí bá a ṣe ń palẹ̀ mọ́ fún àtìlọ kírun ní mùsọ́lá wa lọ́la ibi tá kírun rìndì ni à ń pè ní mùsọ́lá àti ìpìlẹ̀ ní rìndì mo ń lọ rìndì kò correct rìndì gangan ni ọdún àlẹ́ rìndì rìndì pípérì ọdún ìtúnú báwo la sàwọn ẹ̀kọ́ tó rọ̀ nípa ti fẹ́ kírun lọ́la. ìsìn ṣe báàbò lẹ́sìkì sáà ni wọ́n tẹ̀pẹ̀ yúbi. Kẹ́yàn tó kúrò ní láti lọ kí èèyàn ní Mùsọ́lá wa ní ìrìn ọjọ́ ọdún. Èèyàn gbọ́dọ̀ rẹ̀, ìyẹ̀ tá máa ń rẹ̀ ń gbà táwọn obìnrin bá àti ọkọ̀ tó bá pàdé lọ́pọ̀ lára tá ń pè ní ìjọ náà gbà. Ìyẹn náà ni máa rẹ̀ gẹ́lẹ́ náà ni. Àníyàn tó fẹ́ fi wọlé fún máa ní lọ́kàn pé kí tó máa nínà wáyé kù torí pé àtàlá fún ti ní ìjàgbéra. Kẹ́yàn máa wá ni pé ìwẹ̀ ìrún ọdún ìfẹ́wẹ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀yìn ọkùnrin ẹ̀wà ló lọ́pìnlẹ̀ olóòrùn sára ẹ̀ẹ́dẹ̀ wẹ̀ tún ta nínú aṣọ dọ́pọ̀dúgbẹ́jọ́ aṣọ tuntun ní tó bá ti dá nínú aṣọ àwọn àgbàlagbà ní aṣọ òṣì kìí ṣaṣọ wọn kàdúgbẹ́ fọlọ́run àwọn kan fẹ́ wọ̀ wọ́n nílé pọ̀ tó wọ̀ láyà ọjọ́ ọdún Allahu Akbar. ìṣèṣẹ́bábùlẹ̀ àti ilẹ̀kọ́bílẹ̀ lọ́sọ̀rọ̀ ojú ilẹ̀ àṣọlá ètòrè. àwọn títí wá rí bẹ́ẹ̀ náà àti ìjọba ọlọ́mọ àfún ọlọ́làṣà ò. àbọ̀wà nínú àhámọ́ àkóbá ọlọ́mọ àlàmọ́ ò. àbọ̀wà nínú àfọ́fà bóyá wọ́n pààyàn àti wọ́n hùwà bàjẹ́ kan ọlọ́jẹ́ kan lè náà túbá. náà استحباب العاكل قبل الخروج إلى صلاة الفطر. ọdún ìtúná rẹ̀ nínú súnà rẹ̀ ní pé ká jẹun ká tó kúrò nílé.

àtàtà lábàmọ́ra. Nígbà náàbì kí máa ń kúrò ń lé lọ sí rìn lọ sí mùsọ́lá láti lọ kírun rìn àfi kó tó kọ́kọ́ jẹrà nínú kó kọ́kọ́ fi tẹ́lẹ̀ kùnà ẹ̀rẹ̀ jẹ́ súnà fi sọ̀látùn lè Tó bá yẹ pé ọdún ilé ni ẹ̀ńdẹ̀lì fítìrì làásùgbọ́n yìí, ànábì máa ń dé láti mùsọ́lá kó tó kọ́ wá jẹun àfi ká jáde kúrò ń lé kí n ṣe kákan wá múdù kan láàrin àdúgbò wa mùsọ́lá àárín ibi tí kìí ṣe àárín inú ìlú ibi tá a ti yà lọ́tọ̀ pé ibi tá a ti máa kírun rèé ibi tá ti máa kírun rèé ibẹ̀ ni a ti máa lọ kírun ṣùgbọ́n ní ìsìn gbogbo ẹ ti kó kúlùmùsù oníkálukú náà ṣàfẹ́ di ìmáàmù ní ìdì ẹ́ ẹni ìmáàmù ìdì ẹni ilé ìmáàmù jímà ilé ìmáàmù rátìbì ilé ìmáàmù ìdì torí pẹ́ sáfẹ́ kérò jọ yìí. ẹlẹ́sọ̀rọ̀ ìrìnlá ìjọlá. sábà ti ní ibi méjì irú ìlúwa yìí látọ̀ẹ̀rẹ̀ kálá ní àyè tó fẹ̀ tó gba èrò rẹpẹtẹ àbáwọn ìmáàmù ẹ̀gbá gbogbo wa gbọ́dọ̀ lọ sẹ́yìn wọn ká tọ́bá tẹ̀ wá sọ pé à ní enough space ibi tá ń lò wá pọ̀ tó àwọn atúlò káta kọ́ ní àwọn àyè kéékèèké míì náà tó ní kálukú náà tún ta tún lè lè yá sí kó má wàá pọ̀ jù kó má wàá di kélekèle nínú àdúgbò mi ìdí méjì ni wọ́n ní kí ló dé ẹ̀rọ nílò gbọ́ náà ọ̀ tó kàn. ilé náà jẹ́ lára ta gbọ́dọ̀ kíyèsí. ìpèsè náà bó tẹ́kì bí irin sí àjáde àyìnbó yìí. sẹ́rí nínú ọjọ́ ọdún wa gbọ́dọ̀ máa ṣe pẹ́lú لا إله إلا الله والله أكبر الله أكبر فلله الحمد wọ́n lára máa sọ ọ́gbà tàbí kúrò ní tàbímá dé ẹ̀yìn tàbímá fi kúrò ní tàbímá dé mùsọ́lá tàbímá padà sí ilé tó wa ilé náà jẹ́ lára àwọn súnà tó àgbọ̀dọ̀ máa mọ̀ bákan náà nínú àwọn súnà náà tó pàtàkì ní pé tàbá dé ibi tàbí fẹ́ kírun wa sí ṣe mùsọ́lá kò sí bùkátà sí ìṣiṣẹ́ náà fílà kákàndé rẹ̀ ká jókòó náà ni tí máa ń bá ti wá dé kí máa mú ṣe fútúbà kan kí ní fúwa kọ́rẹ̀ ṣe fútúbà kíkọ́ wá náà dẹ̀ máa lọ. Gbogbo alẹ́ náà ni tó pàtàkì ìtàfẹ́ ká mọ̀ ká má dẹ̀ gbàgbé pé jáka wa latest àárọ̀ ọ̀la yìí ṣe àárọ̀ ọjọ́ ọdún káti jẹ́ kó dọ́dọ̀ ní tí ó yẹ kó dọ́dọ̀ rẹ̀ ká má ti wá máa fi yẹn falẹ̀ kádẹ̀ páyọ̀ ọlọ́run. Ó bá wa ìmáàmù káàbà òyìn fún gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn olóṣèlú àwọn oríṣiríṣi èèyàn ńláńlá tó ń bọ̀ wá pàdé ń bẹ̀ kásìkẹ́ tí wá fún wọn ọlọ́run ọba tí máa ń la ni òótọ́ ọ̀rọ̀ táyìn bá sọ fún wọn ohun tó bá nílọ́ tí ẹ kí wọ́n fi ṣojúṣe fún yín àwọn olówó tó wà ní owó tó tán ní tí ẹ kí wọ́n fi ṣe ẹni ọlọ́run fún ní nǹkan kókó fi jíṣẹ́ fún èèyàn tí ò fi jíṣẹ́ fún ọlọ́run á mú kúrò lọ́wọ́ afúnmẹ́lò ní àfijíṣẹ́ torí ìdí èyàn bá torí ń tẹ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n á tó sọ̀rọ̀ fún wọn àmì ọlọ́run tó gbọ́ tó ṣe wá lẹ́ni tí yóò máa bá òun ìsìn dídọ̀ ọ̀rọ̀ ní ìsìn dárù òṣìṣẹ́ táǹkẹ̀ ní ju ọdún òṣèrìn ọdún kòdọ̀ sí táǹkẹ̀ ní pé kí àwa lọ kó sí àwọn àmì àṣà tàṣímẹ́ta náà lọ ń ṣọdún gbẹ̀yìn ọkùnrin ẹwọ́ṣọ gidi ẹ má wọ̀ṣọ tó kọjá kókósẹ̀ gbẹ̀yìn obìnrin náà ẹ̀yìn náà má lọ wọ aṣọ tó máa ẹwọ́ gidi bí kẹtù sí ìṣẹ́lá kẹwọ́ jáde gbogbo àìmọ́ra fìtínà yìí kọ́níkàlùkù jìnà sí kọ́lọ̀kùjọ kó láwá o ma ń bẹ ọlọ́run kójọ kó gbélé tàbára sọlé ní ní àgbádà fún wa kó má ṣàrọmọdọ́nà ọdún iná ní àṣìdá gbèrè báyé fẹ́sàn kọlọ̀ mọ̀sánlẹ̀ kàṣàdà lọ́hùlá ilẹ̀ ń tàṣẹ́gbẹ̀rẹ̀ kàwàtò rẹ̀ sàrámù alaikum wa rahmatullahi wa barakatuhu. wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra an yakun إن لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwọ́tìlẹ̀ hákì lẹ́mẹ̀ Abẹ́òkúta